baba jagaban baba jagaban baba jagaban Tinubu adójútì ni èèyàn nìyí you have shamed all of us adójútì ni èèyàn nìyí abeg anybody wey talk of respect for this video if i give you one thousand wo some of una wo na mouth no good ṣe ti rí rúbùtù tí mò ko kó bàbá yìí baba jagaban ah pépéripe pépéripepe Dékúnlé Tinubu no go dey do pass yourself pampam pampam ẹ ti dàgbà ẹ ti dàgbà ara yín ò yá ara yín ò yá wọ́n ní kẹ́ jókòó afọbajẹ òun dupò ọba ẹ fagídí ràn yín báyìí you want to go for presidency you want to go for presidency now ẹ ti ṣéèmù àwọn ọmọ yín èmi personally don talk am say i no get mouth for your mouth again kò ní kí ìran yín ṣe kẹ́ni ẹ fẹ́ ṣe nǹkan mi ní ọ̀la báyìí máa support yín kò sẹ́ni tó lè bá yín bá mi jà but lórí ọ̀rọ̀ presidency yìí we warn you afọbajẹ òun dupò ọba ẹ wá ọmọ kan tó capable tẹ́tí train ọ̀kẹ́tì ẹ̀ sọ pé okay ẹ fẹ́ wà ní bọ́ọ̀dù tó jẹ́ pé ẹ fẹ́ monitor don't forget you have sold your rights your birth birthright to become president years ago ẹ ti gbé fún ọmọ nìjẹ́ wèrè gbígbẹ́ mọ́yún tẹ́lọ gbówó ẹja ṣáwá Buhari yẹn ẹ lọ gbé wá gbígbẹ you have given him it now when it's not your turn ẹ wá sọ pé èmi ló kàn èmi ò sọ pé ẹ̀yin kan ló kàn but your case be like hospital and patient wey be say doctor dey on duty but there's a crisis the situation is worse what do they need to do they will go and bring a specialist specialist yẹn ló ń pè ní obedient tó ń gbé wá báyìí sí èmi ò pé àtìkù obedient àti buhari gbogbo innocent o at least obedient báyìí sìn ó sì sàn ó sì sàn báyìí sìn ah Baba jàjà báyìí today is independence day october one Nigeria, pé sixty two ibo lẹ́wà mo ti wá yín lọ sí ọbalẹ́ndé i don find you go ọbalẹ́ndé police station sewe jagaba see boot wey i don arrange say i go take march at least behind you to support you for independence day only you shame us A president that cannot lead by example. You are very disrespectful. You are very, very disrespectful. If I thought that you now want to go and rest, country demands that you announce to the Federal Republic of Nigerians that you want to go and rest for some time. Nobody will stop you. Do I know whether you carry concrete 18 years old or 15 years, uh, 25 years old go? You have a right to rest. I just came back from vacation. Nadia, I branch Primark. I buy this shoe. Bugatti said that they sell at 1,400 pounds. You Muratemi age you 14 pounds You have the right to rest. But as a disrespectful leader that wants to rule this country, you cannot even take permission. The day that we are celebrating Independence Day, you are not celebrating abroad. Leadership by example. So that means you are you will never promote people or build our resource in Nigeria. Same thing. After when you carry body and go London, they say you get arthritis, you have yes, and do you have gbogbo tibítibí mú yín ah baba jagaban baba jagaban dey say leadership by example are you forcing your leadership on people or you really want to lead this country because now look at it come i have a recipe for all those citizens that came out today october one i see una korokoro i don want any one of you to feel stressed yeah all the dem get different skin therapy spa dey there jagaban you no go there go stretch your leg make dem massage all the stress wey you dey take go visit all the ex head of state you no go there make dem comot that one you go abroad president wey wan rule you go abroad president one you dey go do here go there. go you dey go do blood transfusion now you sef don begin dey go how una wan take develop hospital all the money wey you get you don ldc when my when my father jide where our papa all of una mc baba call me where una keep jagaban because this morning i don watch my motor say dem say jagaban go arrive today jagaban no arrive o oh. how the jagaban na nine year we no see tinubu o oh. hey hey una see am you cannot continue to overrule us you people think that we are fools you see the way people are coming out en masse now all the people wey come out make una go carry turmeric mama give me fresh make i show dem wetin fresh turmeric and he say ọlọ́run ò ní fún yín ṣe una don destroy this country wey be say even the dead bodies of our four leaders and the dead bodies of the great citizens of this country that died in sufferness, anguish, pain, insecurity, kidnap, and all those things, molestation. They are beginning to rise to disturb people. Nigeria will be great again. Mama, give me fresh turmeric. All those of you that went for um, work today, Independence Day, all those of you that went for Obi rally, Baba, I give you one week. I give Jagaban just one week. You know, say that because of you, they don't abuse me for this social media mo dẹ̀ fẹ́ kẹ́ gbàgbé pé my mother má mú òyìnbó má mú òyìnbó I am decide to switch I'm a citizen of Nigeria so I can decide to vote for anybody that I think is going to remove us from this nose dive.